ìwà òwò àṣẹ̀dẹ̀. Ẹ̀fẹ́jú odò alẹ̀. Àṣàmọ̀ ìwà òwò àṣẹ̀dẹ̀. Ẹ̀fẹ́jú odò alẹ̀. Àṣàmọ̀ ìwà òwò àṣẹ̀dẹ̀. Ẹ̀fẹ́jú odò alẹ̀. Àṣàmọ̀ ìwà òwò àṣẹ̀dẹ̀. Ẹ̀fẹ́jú odò alẹ̀. Àṣàmọ̀ ìwà òwò àṣẹ̀dẹ̀ ìyàwó ẹ̀ yóò dé ìlú yóò dé ta yóò dé ẹ̀rẹ́ yóò dé ẹ̀rú yóò dé fa yóò dé ge ege mọ̀rí o ìlànà ìlànà fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa nílé a wà níbi engagement yẹn ìgbéyàwó tó ń ṣẹlẹ̀ lẹ́ni láàrin Abdulateef àti Mo Bímpé nílùú Adó-Èkìtì gbogbo ẹ̀ náà ṣe ń lọlẹ̀ ń wòye o ìlú ìbílẹ̀ ni àwọn màmá wa fi ń dá wa lára yá níbẹ̀ báyìí tẹ̀ ń wò ìlú Adó-Èkìtì la wà níbẹ̀ ni ìgbéyàwó yìí ti ń wáyé.

wàhùwà àtẹ̀lẹ̀. ọmọ kì í ọmọ àfẹ́rẹ́ mi. mo bá kí ló bí sínú lẹ́yìn. Sáré ògùn sáré ògùn tó kún kó gbàgbà kún sí náà. Àtẹ̀jọ́ náà ti bẹ̀rẹ̀ máa máa tẹ̀ máa mú sí lábà ní. Ọ̀rẹ́ máa pààyàn ọ̀rẹ́ máa pọ̀ gbó. Ìkókó ẹ̀yàn ẹ̀kọ́ ni ẹ̀yàn ẹ̀yàn. Ìkéjì ti kété ẹ̀ka máa bó máa bó. bàbá bàbá bàbá mi gbẹ̀sùn mẹ́gbẹ̀ẹ́dẹ́dẹ́ èrò níyàn lè máa òwe. ìmọ̀ ẹgbẹ́ wú òwe ìmọ̀ ẹgbẹ́ wú àyà. wọ́n àǹfààní lẹ́yìn tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa níbi ayẹyẹ ìgbéyàwó tó wáyé láàrin Abdulateef Adédiméjì àti Mobimpe níbẹ̀ láwa báyìí eré ìtẹ̀ ìwò yẹn ń ṣẹlẹ̀ nílùú èkìtì ìgbàdé èkìtì láwa báyìí àwọn màmá wa ni wọ́n fi ìgbà tó rin wọ́n fi ń dá wa lára yá hmm, àwọn ló fi ń dá wa lára yá báyìí ṣe mọ̀ pé gbogbo àwọn kọ́tẹ́ rí àpẹẹrẹ ìfẹ́ tó wà láàrin Abdulateef àti Mo lẹ́ ń rí ẹ̀rí pé ọkọjá bẹ́ẹ̀ hmm ẹ má jẹ́ ń tàn o ìgbéyàwó ilé ìgbéyàwó tó lárinrin ni a ti ráfihàn pé ọlọ́run fi àlùbáríkà sí ọlọ́run tẹ̀ fi àánú sí ọlọ́run fọwọ́ sí ọkùnrin àti obìnrin fọwọ́ sí adúpẹ́ fọlọ́. ọkọ̀ Èèyàn lè mọ òótọ́ bá tẹ́lẹ̀. Èèyàn lè mọ òwe. Èèyàn lè mọ ọ̀yà ọ̀yẹ̀yà. Èèyàn lè mọ òwe. Èèyàn lè mọ òmọ ọ̀yẹ̀yà. Èèyàn lè mọ òwe èèmọ̀ ẹgbẹ̀rú o èèmọ̀ ẹgbẹ̀rú aya ọba bọ́kọ̀ mi gbẹ̀jú mọ́ ẹgbẹ̀ gẹ̀dẹ̀ èèó níyàn lé mọ́ o. èèmọ̀ ẹgbẹ̀rú o èèmọ̀ ẹgbẹ̀rú aya ọba bọ́kọ̀ mi gbẹ̀jú mọ́ ẹgbẹ̀ gẹ̀dẹ̀ èèó níyàn lé mọ́ o. ẹgbẹ̀rú o mọ̀ ẹgbẹ̀rú aya ọba bọ́kọ̀ mi gbẹ̀ṣù mẹ́ ẹgbẹ́ gẹ̀dẹ̀ ajé níyàn lè mọ òwe. ìmọ̀ ẹgbẹ̀rú òwe ìmọ̀ ẹgbẹ̀rú aya ọba bọ́kọ̀ mi gbẹ̀ṣù mẹ́ ẹgbẹ́ gẹ̀dẹ̀ èèó níyàn lè mọ òwe mọ̀ọ́nù wa ẹ ṣe púpọ̀ èyí ni ní sùúrù wa dùn láti rí yín bílẹ̀ nìmọ̀ a dẹ̀ rí pé ẹnu àwọn alẹ́ wà ń kalẹ̀ ìlú tí à ń lù yìí fún àǹfààní àwọn ọmọ kékeré tó ń wà nílé kí ni orúkọ tó ń pè yìí. agèrè agèdè agèdè agèdè agèdè ọ̀yẹ́yọ̀ agèdè ọ̀yẹ́yọ̀ ọ̀yẹ́yọ̀ sáyé èkìtì jáde nínú rédíò. irú mi sínú ayẹyẹ báyìí nìkan lè máa ń lò fún àbẹ máa ń lò fún kàn mí. ìyàwó ayẹyẹ òun la lóyún fún àtòkú àgbà òun la lóyún fún òun la lóyún fún lọ́bùnrin ilé ilé ọ̀yẹ́yọ̀ kàbá dé tẹ ẹ jáde kàbá tẹ ẹ jáde bẹ́ẹ̀ yìí kàbá tẹ ẹ gbé bẹ́ẹ̀ yìí jáde nínú ilé kàá ìṣídìí rẹ̀ jáde nínú ilé hmm. ogún ẹgbẹ̀rún la ẹ gbà. Hmm. ṣé ó ṣe wà yìí ṣé ó ní ìdílé. ó ní ìdílé olùdílé olùdílé olùdílé kẹne hmm. olùdílé kẹne. tí gbogbo ọmọ tó bá jẹ́ aya àwọn onídìílé yẹn ló máa ń. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, ọlọ́run máa tóbi lọ́ba o. bẹ́ẹ̀ni wọ́n wà ní Yorùbá fa. Ah, ah. bẹ́ẹ̀ni. tó bá fẹ́ kó ọmọ náà kìíní yọ jáde. ẹ jáde àìsídìí rẹ àìsídìí rẹ. tó bá fẹ́ joyè. Hmm. ẹ jáde ẹ jáde. mọ́mi wa kí lorúkọ ìdílé tí ọyẹyọ ọyẹyọ ọyẹyọ ọmọ ọba ọmọ ọba ọyẹyọ lórí egúrú lẹ́jọ́ hmm. tí wọ́n fi àwọn náà máa ń jọba nídìílé tí. ẹ̀yà ah, ah. tẹ̀ka nílọ́ba ẹ̀yà nílọ́ba ọ̀yẹ̀yọ̀ ọ̀yẹ̀yọ̀ nílọ́ba àtàtọ́ba tẹ́lẹ̀. sátìrìbá òun lọ́ fi hàn áyò hmm, hmm. láti jèrò ẹ ṣe gbọmọ mi wá Ọlọ́run àjẹkẹ ọpẹ́ fún wa. àmín. ìmọ̀ wọlé fẹ́ gbà ọmọ kéékèèké òde torí pé nọ́la màá fẹ́ kẹ́ bá wa sọ ṣé irú ìlú yìí a tún lè rí ní inú ìlú mi tàbí nínú ìdílé mi. àyìn ti ìlú ìdílé mọ́rin ulé ulé ọ̀ṣọ́ ọ̀nẹ ṣùgbọ́n èyí tí a yàtọ̀ fún tiwọn. tọba yàtọ̀. tọba yàtọ̀. kí ni àwọn yàtọ̀ tó wà láàrin ilé àti. ó yàtọ̀ ké láàrin tiwọn kọ́ ọ léyàwó bá dé báyìí kábíyèsí ẹ̀ ló kalẹ̀ ọ̀pá àṣẹ ló kalẹ̀ ọ̀yàtọ̀ ni ọlẹ́bẹ̀ ọmú kàwé ìdílé ọba gangan lòlù ìkẹtẹ́á. ṣé ká sọ pé nìyẹn sì tábà wò nìyẹn sì tábà tó bí ọdún mélòó tí mo ti wà báyìí. Ah. ẹ la ba lébẹ̀ ìyẹn àgbààgbà àtijọ́ ìyẹn àgbààgbà kàngùkàngù kan tẹ lọ ìyẹn oníṣẹ́ṣe bẹ́ẹ̀ kalẹ̀ adé bẹ́ẹ̀ bá. Hmm. àbáláyé ni. àbáláyé ni. Mm ṣe kàn mọ́ mi wá hmm. ọlọ́run jẹ́ ká rí iṣẹ́ náà. àmín. ẹ bá dárúkọ ní fáwọn ìwà tó ń wù lẹ́ẹ̀kan. wúrà ọlá adéyíwọ̀lú èmi ni wúrà ọlá adéyíwọ̀lú.